عباد الله يقوم اليوم خطبة نشعبة وجب خطبة مشعنا دبجة إن من هو طريق الهداية أني متوقع شعبة أني مني هنا إلى إلى أنك هنا إلى إلى إلى أكيد أبو إلى الجنة إلى أكيد أبو Mwen na wa imi shaki da kimira ya mor. Mwen na wa ito na shaki da au mengi. Tawa shubay kada nga nga nga tina ya yi.

ọkọ ní bàbá gòkè ní ẹ̀ma kàmá ọ̀rẹ́ ló mórí yìí àwọn ìkì gẹ́dẹ́gẹ́dẹ́ àní mẹ́fà fún yàrá aná kàmá ọ̀ní káàbùrì ní nira àkókò mọ́nù wà káyọ̀ kàkà lá ilá ilàlá ẹ bẹ lè kàn ní nínú nánu ọ̀ yìí kàn ní yẹn ẹ wọ́n náà bẹ lọ́dọ̀ dọ́wọ́ dọ́wọ́ múná yà wọ́ dọ́wọ́ múná tún wà wọ́. àkè lá ilá ilàlá ọ̀dọ́ ọlọ́rọ̀ yẹ kí ɛbi kɔ ba jidɔ kila ilẹ nla o enye mori ɔsa ebo mori enye ne enye mori ka la ilaha illallah enye sɔsɔ ebo mori enye sɔ ahawɔ la ilaha illallah enye sɔsɔ anahɔ hɛkɛ ebo mori ana allah la ilaha illallah enye sɔsɔ anahɔ dubanye da asasa ebo mori la ilaha illallah enye sɔsɔ anahɔ bere ɔza ha ɔba da ho nya ho ɔba mala ho sɔ akɔnɔ bi ɔna kare da ba ana yi omori ya subhanahu wa ta'ala la ilaha illallah ẹn yẹn lọnà àti bẹẹ kẹta yìí ẹ wọ omori agbọrọ kọbi ìdára kẹni kẹka yẹ mama ni kọ yẹ ya àwọn àdáyé nyẹ nà àdáyé wọn tún kún wáyé wọlé wà á nà lùmọ̀sáàjì dàlíláhi wàlá sábì omori yẹ mama ẹ ọ fɔmɛ ɔsɔ kuwaye waa tɔ kɛ su so yasɔ kɔtɔ ɔsɔ kuwaye alisa yi naa oye san bɛ nyi dɔwɔya ipetɛ ɔsɔ kuwaye alisi jayo wini fɛ la walahi wuli afa sa yi yɛ iná kuran ka di dɔtɔ dɔntɔ mori la yɛ yi dɔka okpo mori yi anakɔnɔ okpo mori la yɛ lɛ dɔntɔ mori ɛyɛ e ba kɛ ɛyɛ e ma nimɛ dɛ akpọla atụmọrọ kaka eyi adịpọla na aka ka ha enyi onye eziri ewu n'efere ọnọrị ama ọrụ na akida ya ọrụ kena enyoza akụ ntụmọrọ sịrị ka mịka ọlọgwụ akara ịsa arụ uhu ni shaitan wallahi lazi ma ọ ya wòlò kẹ́ àrà ọ̀sọ̀ lẹ́sà lùpà àti mọ́tò àrà bọ́lá ẹ́ ìjẹ́ náà jẹ́ náà sọ̀rọ̀ ẹ̀ ní ẹ̀kú ní ti mọ́tò àwọn mọ́tò àwọn náà. sọ́nà náà lóka mọ́tò ọ̀jẹ̀ lẹ ozi yẹ kúrò dé aka yẹ sá yẹ sá yẹ wẹ́wọ́ ògbó dàbí akẹ́lẹ́ yà bẹ́ẹ̀ dání. ọ̀hún ẹni láì láì láì wọn ní kìsọ́ ẹ̀ ẹ̀yàn náà zàmà ní mẹ́ẹ̀ ẹ̀ wò mọ́rí mi àgbà sọ́dà láì mẹ́ẹ̀ sọ́dà mi dáwìlì dáì lórí. ẹ̀yìn ìdòrúlé náà ṣẹ́lọ̀ mánimẹ̀ àrùwà náà ká ìjọ nílé ká ìjọ ka náà mánimẹ̀ kẹjá àwọn èèyàn náà dáwọn ọgbọ́nyà wẹ̀ ọ́ owó ìkú àwẹ̀ ya so ẹ̀yẹ́ náà hún nílé òwúlẹ̀ kọ̀rọ̀ káàkà láìlá ilẹ̀lá ẹ̀yìn lọ́tọ̀ náà wáyé kẹ́yẹ́ òmórí àmọ́dọ̀ àhẹ̀kẹ́ lọ́tà àhẹ̀kẹ́ lọ́tà òmórí ga wéèdè bọ̀t bọ̀t ẹ̀m bọ̀t ẹ̀m tụọ bọtịn akụ omori ka ọtami mẹ wee nye nwoke omori ọ ga-awọrị chiri anọ omori mẹ tụrụkọta mmadụ mẹ agwa ike ntụmori nsọ dụọ ebe ọ dọmori oche ọdụ ya zụmẹ na ka ma dụọ ka akị sọrị ntụmori ọka asị ebe nyọ ka wàhálà kụsala ma dụọ gẹ́gẹ́ kí kúmìlì yìí méjì àjẹmọ́ ẹ̀bẹ̀ أباكك اللهم أعني اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك ọ̀tọ́ mo ụmụ ọrịa mụ ụta maịka ọzọ adị elimi ndị eri enyi m dọwa ede m ọrụ kele اللهم أعني أمرنا ومغمدي على ذكرك كما تمايو وبي أعني فاقبون anya ni idiot ona kunu kare da ay kosa omori medima tamaya omono makaka otamshi tena rufu o asu puka ka am ile non me maji ni kama kwenye sawali allahumma inni omori na wa mogomde ala zikrika ya tamaya tijara kujara kuyi yake jayo in di لا يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون نوايا نوى زما يو يجي يجي حسبنا الله هو نعم الوكيل نعم المولى ونعم النصير يما زما يو يجي أبا دوينا كده نوى زما ينجا لا حول ولا قوة إلا بالله نوى زما يهوني أن بابا ما زما dire ti o to da yo lord of heaven o lord of heaven mo na wa to ma na wo na bozi de daro da ai jera rubutu eh da je e re jera jera je je apare Omori subhanahu wa ta'ala akana ma akwa kama na mele omori idan na ya kama omori ana kanya ni meda omori na wa inu ko ne na sharu muharram inu ko na no muri ko sero ko wa wa muri nabo nabo wa ko ba no ko ba ne no ne dura ne so ba ka na ma me na nabo wa ko no muri akida ibinyo ka me ka to wa nganga nganga ibe mo no ko era wa wa na muri makida wa wa amen ko ba na makida wa wa amen ɛdɛ naa yi o yi si hama ana sɛ la awuna di o ma na wa tɔ awura wa yi o ma yi na wa ti nyɔ mɛ tɛ ka tɛ ŋmɛ ŋa n'ayi n'ayi yɛ ti wa kɔ ayi ka yi yaru ya kɔ ayi ka yi n'ayi ko ti sɛ ko dɛmɛ ti wala a ti dɛ wɔlɔ n'awo a sɛ kila na di a sɛ ti dɛ ko mi sɛ kɔnɔ dɛ. Omar kita matmana kaka kaka, en sasa na wakaheke umani, doka sasa kaka.

ɛnɛ ka ko wɔn tayi demand ka dɔ ka kɔ tayi demand ɛsɛ na ɛka ayawe kawa ɔnye lunye purchasing power abe awɔ lunye kɛhɛ yɛ ɔna yi sɔ yi di wɛɛ nye kɛhɛ yɛ sɔ yɛ want kɔ yɛ wɔ asɛmɛ dɛm economist lɔmɔ ni kade dɔ dakari islam gɛnurɔ na ɛka ɔmɛ wɛrɛ bɛ hɛn nɔnu alihamudulilahi aka ɔyɛ ara kewu dɔnna ayi kɔnɔ wɛrɛ mɛmɛrɛ yire suye ɛ e, b'a wɔ ha ni suye igori uche ni so yɛ ɔni bɛ ti n'ubi ni uche uche ni lo hapa na so yɛ daa kare kura da ɔlɛ ya ɔlɛ ya kɛ na kɛ numere de inde na awa kare di masa kɔyi lɔkɛ kɔyi lɛ mɛnɛ a ka yi a ka de kɔyi so yɛ ala ila ala la wɔn de ka ma ni ba ka yi nɔ ɛhu ma kɔkɔ awo ne ni e ɛ de ka katina islam islam wɔn ni a yi we we na ni ten volumes.

ka awoku ẹlẹ́ni ọ̀yẹ́ wò sùn ọ̀sùn ọ̀mẹ́ ẹ̀kẹ́hẹ́ ẹ̀kẹ́hẹ́ ọ̀mẹ́ nù. Dàkọ̀ ẹ̀ ẹ̀ wẹ́wẹ́ ọrụ ya n'ogu. n'ozu. ọrụ adọ adọ ọnị.

and car is reality. Yeah, my kingdom. And then more than even a can, yeah, you don't know. One love. So you go. Here is the president. I went in your mouth now. And I followed on the president. And then I knew this. Eh, eh, eh, I take you. Oh, you go. Shake running it. No more, you know. Is it Papa? No one is in Kuka. We didn't hear that one àákàmà ẹ̀kọ́ mọ̀rí. ẹ̀kẹ́ yẹ. ọ̀gbọ́n wà ní ẹni bá hmm. náà mi àkàmọ́ àwòrán rẹ̀ kuran dẹ̀ yà sọ kuran ní mìsíyá. yà sọ̀lá. dẹ̀ yà sọ kuran ní mìsíyá. àákà òmùrí kìjọ àákà yẹ wákà. وقال لنا كرم لم تؤمنوا بهذا القرآن ولا بالذي بين يديه لكن يقوى كايلا أنا أقول كدوي القرآن أنا أقول كدوي they are Quran. Anybody lóṣèlè islam ọdún ìwé ìṣẹ̀yà káàmù rí omi kómi sí wàá káwá rẹ̀ kómi sí sọ̀rọ̀ kómi sí wàá káwá rẹ̀ ẹni bọ́dù ìwé kọlọ́ hajjúmọ́ dọ́kà yẹn àdìjẹ́ náà máa ń dá ẹ̀ẹ́dẹ́nyàgò yìí àtẹ̀wùjọ́ yìí ina àbúrò àdá ìkáwùsà ṣùgbọ́n ọ̀rọ̀ bẹ̀rẹ̀ káàmù rí à náà ọdún yìí. ọ̀dọ́ dàbùjí láì kẹ́wọ́ bí hami sún nù tó wọlé yìí ẹ̀rù ẹ̀yẹ láì àkókè wáyé ti sún nù ọ̀nà àmì àwọn èdè àgọ́ yẹn náírà náà nù ìlú náà wà ní káàbìrì ọ̀nà àkàkẹ́ lè gaa nìyàn ìkà sẹ́lẹ̀ pẹ̀ kò bí àwọn kẹ́ ìlú gbòòrò ka kúránì ti àtọ̀ ẹ̀ láì ní kúránì kò mọ̀ ìṣùwọ̀n náà sọ́dọ̀ kí omori kò wáyé excuse sẹ́mẹ́jẹ̀ mo lè ọ̀nà àwòrán ìwòlẹ́nu yẹ

were ọgbọ agado ekiri ha ele farm a wẹtẹ ni jẹ orí ọrọ ayé farm wọn náà wẹtẹ sẹmẹ ìfìyà ẹnìmí náà ahẹkẹ wàá láyé wa fẹrẹ ẹdẹ kù yẹn ọmọ ìrìn náà wọlé wa ọmọ ìrìn náà tọ́lá kìjọ wa kàwé ẹwọ́dẹ ká àwọn ìrìn ìtàwé yàrá ìjọ náà ní àkàkà ya nyi da sere ya hore qur'an ni didu aka tere na doi te ya na do ile nyo nya didu aka amada da nya masuku da nye ama mape da da nya mobon izo uta na nke ka ru ma je na unira were anyị le boro na ka agwo na ka te na ka yi okay ọdọ bi de ka guri ni konya ọkara ọka ويتكا لا ولا ويفيني شان أتي أكمريني أوكي فانظر الحمار عن رأس المرأة كاكي مجاب ما سوى ده أصلا نالي كل جاب أنا كم مثل أمي نيجيريا دفيني شان متى hijab kaka sọ́dọ̀ wà lé engineer hijab kaka sọ́dọ̀ wà lé doctor hijab kaka sọ́dọ̀ wà lé biology ẹ́ sẹ́dọ̀ kàmú á waya tudu ero ni sada waya dr aisha hamdan ya yi yan watin nigeria ba ma jin boro doki school at america i can form in call sadi nigeria man di da karwa he eh wala ngwa wa ki school wala ngwa sama wala da awla wa wa kaka ka wala sire ya kwa so aka kwe kwale abi asere ngwa sama abu ka dala ka aso kuma apa ya bu? Ada yang mah? Ada yang mah? Abu Abu, orang cerah, mana mana dah kafir. Bukan aja sama power itu, wayang yang power itu. Okay. Àwọn ọ̀làjẹ́rìí ọ̀nà ọ̀rọ̀ àtúrà wọ́n kún ọ̀lẹ́lẹ́mìíràn wáyé lọ́kùn. Iṣẹ́ kàtínú ìlànà. Iye rí bí ọ̀nà ẹlẹ́ǹda. the battle between the truth and falsehood dịka atụzọ ekelekwana chi n'aka ndị dị nrechi so amụma ma ọ erechi do finish dịza ọnụ ọkpọsụ ẹna dịka atụzọ nka ndị okomori ya ka kee na-abịa ndị okomori na mihija abịa abịa sọ waa kwe kaduna ndị okomori na kwenye abịa sọ ndị okomori na kwenye abịa dụwe na dem dị si adọla ka ije dị ekwa na ụba na dasịsa ọzọ ọdọ akaba kemi ṣe ọyọ náà nìyẹn gbogbo ọdún bá minister of education a minister aka akú yìí lì ányà lọdọ iná ìka ìka akú yìí professor dọlà akú yìí wọn minister of information àrọ ányà lọdọ ẹ wọn náà ọkà yìí

ọ̀nà díjì skul ayé ọ̀gá obìnrin mú ní skul àti àwọn kàwé hijab this police was aware of because it is foreign that idea is foreign àdéhà náà ọ̀rẹ́ kọ́ lọ́gà ní skul ayé kàkà kọ̀ lọ́tù hijab ránkì ẹ̀mí ẹ̀mí hijab ní skul náà ní dán ẹ̀mí foreign náà wẹ́ àwọn skul á ní bọ̀ bẹ́ẹ̀ yín ní sáré ẹ̀ dẹ́ni lẹ́kọ̀ọ́ kàtó náà ó yẹ òun ní ẹ̀rẹ́ ẹ̀mí hijab wẹ́ẹ̀ má jẹ́ ẹ̀ wéèrè nọọsì wéèrè di nọọsì ní nàìjíríà jẹ ṣe kì í jáàbù ọmọ mẹwàá múlẹ ní ẹkọnọlì bìrẹsì yẹn jáàbù anyi ìtọ́nà àmà nìkan ẹ fúlásà wọ́n tún ní ìrọ̀bẹ dàkírí ló bẹ́ẹ̀ yìí kọ́ ọmọ tọ́lá ti rẹ̀ kuma nọọsì ọ̀nà ọ̀dà wà hótò lùsẹ̀ nìyẹn dọ́tò láti èrè o dẹ́wọ́n àrò wọn. wẹ́nyẹ́ wọ́n èsì lù àkàkì láàyè láàyè lọ́la ó mìíràn na náà lèmi. ẹnẹ mẹkẹnẹ bọọlù kú ẹwẹ ní bẹẹ bọ lójú kéré ni ẹ yà mẹ bá ní sẹmẹdẹ mẹ. wà á ga ó yàtọ̀ éjì

alaika eneba aljanna eneba jawan enobe eneba bi ama mi na loke donc eneba nye na alaika en konya he mu be to wa ho eni onye na na konya do bi jo abi wo mi to ko no to mori aka wanda kuma eni onye na na mi just flower. Don't you call the design and it's original. Why is somebody there about Design your work. And then you want to na Our whole politics in it. Our whole restaurant. Our way. And I tell you what to you. They must be you. Ọdún lé kíkú ọ̀nà ọ̀hẹ́rẹ́ dà àjọ kẹ́ńdọ́ka. da kira so ta hewa mo na wa na wa hayra hay e bi jan kilo na ke nu ka ba de ya de de hira hay de tuwa mo na wa sahira hay ra so ta mo na wa sahira hay uru mori do ana ko de ka ise ke na be wa hayra mere kai ko me kilo so ko me do wa tole wal matlu Quran di ya tan da ka o ku ka yoku o lo tun da kana Quran ne da ja ja ya ka

ndo na gaa inu kura ne nka ɛdɛ yi tɔn so ne kore nyɛ nyi da afi gye eni dɔ asɔfo nyi ne kure no sɛ ni ka sɛ dɔ yi ina bi ma o ti tun bi hi kafiru o tɔn no labɛn na no ka na ya ma kama o yɔ yɛ ba dɔ tɔ a ah, bi ni ka ye wa sɔjɛ ka lɔhu ta a la wa sɔjɛ ka rasulu lɔhi sɔ lɔhi sɛ na a bi yɛ sɔ de ni kile la an yɛrɛ ba nyɛ

and mo ne no nsu ago yala odi woni chiya hete kokori awo o mo na wa ikene mu akunai wa ikene ma mozi alaba ke ye mo je bo je ta je na is okay odo nyi na nyo lo mo je o abe o eh ya chuwa ba hete kokori awo do mo ni be power inshallah dẹ́yẹ dẹ́rẹ́ ìkéwòye ẹ̀ ní bí yẹ́ ìlú wẹ́ ìlú jẹ́ ní dẹ́yẹ nyákìdàgàgàgà. aniki ke yemi ne kweyi dɛ nan o je o me kweyi dɛ ni insha Allah ɔlɔba na kura agbɔdo le ka fɛn kata le bila ni ɔlɔba nyɛ kɔ lɛ abidjan le ke adzaja ɔlɔba nyɛ lɛ na nabɛ wa hɛ wɛri ta na nɛ dɔ nyɛ ɔna ti fɔ tuta lɛ ka dɔ ne kɔrɔ k'a ma da ka o hɛnya do hɛnya yɛrɛ ti ma hɛnya ti a jɛrɛ la. na ọwụrụ eri nye abịa enyi dọkụ tutututututu tere tutututututu ọba na ịma na-aka azaka ọta mi wee de ọta mi wee de de onye bado ụwa nwee ego kasa asụrụ ya ahụ ụmụ na oche iwu ọrị ọdụdụ ụwa ara ahụ enwe ọdụ sụrụ n'elu dọn ena na ha de n'ehi na-ekene de ya awa ya awa de akara aga in 40,000 and then them and boy, also fine. ọzọbanye nwunye na enye na anyị skọlaship or sponsori ọzọbanye nwunye na enye na akwa eze dọga aka okoko oro nọ n'ime were ma na ekoko oro nọ ihe manyere ahịa etu okweghị ekukweghị azụ eje jẹ́ ma pọ̀ ẹ́ dẹ́dá òkókò rẹ̀ nà ọ̀nyẹ̀lá ẹ̀ àwọn ọ̀nyẹ̀ lọ́bàá yẹn náà wọ́n mẹ́rin dá. Ányú ká ní ányí. Ányú lọ́bàá yẹn bẹ̀rẹ̀ náà ti scholarship ọ̀dà enya ba odore ka be ni enya na abe ni enya na sọ ịza, abe ni even at political level enere me enya na nya ore governor ya nyi minister that enya na asenyo tini ka wuri chona ne bidi bidi nke aka amate

kɔɔre ba yɛ ɛyɛ nɔ ɛyɛ yɛ bɛ wɔrɔ afɔ nɔ ɔri yɛ yɛrɛ ma nɔ ayi naani afɔ nɔ ɔri yɛ ti wɛ n'amu jɔ wa n'ɔri ko ewúrɛ ta wɔrɔ amu jɔ wa ti nyɔ nɔ wa ti adza lɔ wa na wa mi lɛ yà degree yàtí kékeré ɔri kékeré bɛ lu ti yà yi kéwu nɛ wɔn ti yà yi lita bi ɔwɔ wɔn inshallah. àgbọ̀wò náà ń sọ àmì kíkà ìwúrẹ́ ọ̀hún nílá ama ga ẹni bá náà aṣá òjò ó di islam ó mu dẹ islam ọbẹ dùn mu amadu abisanabo ò mu islam ọbẹ dùn mu abisanabo ò mu anibilọ ẹkẹ ikú oyijì ikú ọyijì náà ọ̀nà mọ̀ ní báyìí nílẹ̀ máa ìrọ̀jẹ́ náà wáyé dánú wà ní sọ́ọ̀sọ́bì ikú ìjì ọ̀kọ̀ ọ̀bẹ ni àbọ̀ ọ̀dọ́ ẹ̀ ọ̀nà ọ̀nyà nẹ́ka ìrọ̀jẹ́ yìí máa ikú ọ̀kọ̀ ọ̀bẹ ni ìrọ̀jẹ́ náà náà wí ìrà recently dẹ́ ewu yìí lọkọ̀ náà hu ikú ojú dọ̀kọ̀ ọ̀bẹ Ba, àwọn ni ẹ̀rẹ́sọ̀ ọba bẹ̀ òmùnà náwó ọ̀bẹ náà nàbà bẹ̀ ìtẹ̀ ẹ̀jẹ̀ náà hùnà ni òmùnà wọ̀ ọ̀rọ̀ wa òmùnà náwó ọ̀rọ̀ wa awuyewuye sẹ́ẹ̀kì ní èrò ní nàbẹ̀kú yẹ kọ́wá lẹ́nu tó kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀bá ɛkurahia aboɛ akɔla yi hɛba abi kɛntɛ sɛ ne kɔnɔ hospital yi hypertension mɛɛ bɔ for twelve years mɛ ne nya hypertension ɛmɛ awa for twelve fún wa gbɛɛ nkɛ mɛ awa hypertension yi lɔ wa ɛsɛ mɛ ɛmɛ ɛmɛ ɔba nanu kò sɔrɔ ɔnala ɛni ɔrɛ dɛ kaa da mo ɔnɔmi kɛ nyi ɔnala domoni dɛ mɛ ka blood pressure domoni mɛ dɛ ɔnɔma bɛrɛ ni nɔma ɛmɛ yà da mo di mi n'ɔnala wo ti lɛ ɔrɛ b'a nu. E e na ihe nwere ike ịdatụrụ na na-akpọrọ ya na emu na wa were ya ọ eri ichoro anaghị eriku ịhụnanya eze na-ebuza ee abịa ikú abẹ́rẹ́ ló ti jù lẹ́nu wọn àwọn ànájínì rẹ̀ kú lẹ́nu wọn náà ọmọdé ọ̀kẹ́ wọn wọ ìbádọ̀ rahman. الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما omori orí ogun orí okoro orí na n'anya mba ẹni wọn náà ẹka agbawo ẹni brọdọ náà ẹka anú wẹrọ sẹnu n'ahụ na nọ kọbụ na ma abụọ ọrụ sẹ ẹbí jọ wẹẹ ma nọ sẹ wẹẹ bịa ẹbí jọ náà ọnyọkata ma ni na hẹhẹ bẹẹ tètè ma ni hẹhẹ ní tètè lórí ẹmẹtẹ wọn náà ìjà anyị jáhìlì onírìkà rẹ they show that stay your hair wáyé sẹ́mẹ̀ alẹ́dínà yẹn bí dúnà lè rọ́bìhìm sùjẹ́dàn wọ kìyàmà ẹnì ọ̀nà ẹ̀kọ́ lọ́sọ̀sọ̀ rà hó dẹ́ni adẹ̀yà kúnáfìlà ikú òjì dáwọ̀ rẹ̀ sọ̀rọ̀ wọn wọ́n á nyẹ́ wọn kúnáfìlà rà hó ó wà má màdàmú ilé ló àdàbọ̀ ojú ọdún yóò lè rọ́bì lè lè sẹ́sùn rà tó nàtó rà. ikú ẹ̀rọ kọ́ náà wọ̀nyọ̀ ẹ̀ sɔnyɔ awo da kan sɔnyɔ o ye sɔnyɔ ŋuti ebi yɛ ma n'a wɔ ɛni lɛ sɔrɔ aduwa yi ɔbi kò mo na o ye ebi dɛ ɛba ɛkɔ anyi bɔdɔ yɛ ni mo I yi ɛsɛ ma ɛdi ɛyi da sɔ yɛ dɔtina ɛkɔ ni ama ni ebi tuli.

súnà yẹn kára fún àtúntò tó mú nílé ẹ̀rọ. lẹ́kù ìlà ọ̀rọ̀ náà wà ànyà wà dẹ̀nẹ́kù ìlà mísì yọ lẹ́nyà wà. dọ́tọ̀ ìfà báyìí tísà tààsù à tísà tààsù à anagọ́ ìnà aṣọ̀rọ̀ ana anagọ́ ẹ̀ o. wọ́n dá mọ́lẹ̀ yẹn ni ẹ̀kú ìwé ní dé ọ̀nà tó sẹ́nà wà náà ànyà wà mú náà wọ́n wá ìtúwọ́ dé yà ṣọ́. abdullahi ibn abbas radiyallahu anhuma aka hon to mo de ka se to jan don to sallallahu alaihi wasallam kai do mori je ibe ene ibe awla ti ro ono no jonye awo yo mo arfa awo yo mo arfa no na kura e ba ko le last year on the next year eh الماضية والباقية أظن يكفر السنة الماضية do polisi gbɔ gozi akpɛ ɔla tiɛ abe awɔ ne ma ho de ne ala tuli bu na ani yɔ kpiri ɔlɔ ho lɛ ko wɛ sɔmoli ɔdze o oni na wɛ si ni mo na o si ju wɛ ne za na ba abi to za na ba ti a habi to ma kɛ asa wɛ ne ko yɛ wɔnɔ ne ko yɛ na wɔdɔ o wɔnɔ wura yi wɔ ani kɔmɔli mɛ dɔ wura ne bi wɔ alayi sɔlɔ tɔ sɔlɔ ana nkete wutuma na o jɔsɔ yi yɔ n'o mɔri yi. azan ne musa don hawa hun mi sai firauna na ya mụ na wa ya na achọ osimo ko wai ka wuri tene bra mo na wa ohe irwani ohe irwani ba ke sai aza kuru ni na wa kuwa mai ko kuwa mai irwani dudu mai kono ane tɔdɔ madini agogowa madini ɛdɛ nyɛ kumi tɔk ɛdɛ nyɛ rɔba na ka wa wala ɛdɛ nyɛ ka ka wa hiri do hiri do wa jaa do wa kɔlɔwɔ de la yi mɛ agbɛbi na esi aba yɛ ɔzɔ madini akɔ yɛ na hɔ kwana ɛnyi ɛnɛ esi ɔno de ni isa yi yɛ nɔni emu ni akari yɛ nɔni de ga yi kala ɔlɔni yi do yɛ ama ha ɛyɛ bɛ ni yɛ bolo yɛ ɛyɛ wa yɛ mo ne ba hɛn ne yi yɛ ala mo ɛdi dɛ ɛnɛ yɛ wɔ pa ɛnɛ mekọrọ ka ahụ wee rere wọ mana gụ ọhụ na akpọtọ ere ọnwa ke oje mana na nwunye na ahụ ma mmadụ ije ma n'ọrụ ụgwọ ọ ma na